tó ṣe pé ọlọ́run fi rinlẹ̀ pé àwọn kèfèrí o wọ́n mọ iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe wọ́n sì gbàgbọ́ nípa àwọn iṣẹ́ tọ́lọ́run ń ṣe. àmọ́ ẹni tó ń jẹ́ ìṣòro wọn òun náà ni nǹkan mí ni kì í fi ọ̀rọ̀ pé àwọn dá sọ́mọ̀ àwọn dálẹ̀ lẹ̀ kárí darí àlámọ̀ rí kárí lọ iṣẹ́ ẹ̀dá yóò ní ti ìṣòro àwọn kèfèrí. tòtí ẹ bá wo àwùjọ ti wà yìí tí ẹ bá ti ra wa yóò di pé ìṣòro tó wà níbi yé òun náà níbi jíjẹ mímu kò sí ìṣòro ìsìláà ti kò níbi yẹn ẹnìkan bí lọ kó kú ìṣòro ìsìláà kékeré lórí yé òun kẹ́mi tó bímọ kíyà kó lóyún kó bímọ tọkọ máa kíyà ti kú ìgbèrí kò sí ìṣòro fún ẹlẹ́nu rẹ̀ rárá gbogbo yẹn ó yí àwọn àmọ́ kí o padà sórí àwọn ìjọ tó wà lẹ́yìn ṣe kí wọ́n ti di ẹlòmíì bàbá rẹ̀ márùn-ún ìgbìmọ̀ mùsùlùmí ni bàbá rẹ̀ márùn-ún ó lè ká bàbá rẹ̀ márùn-ún ló kì í pé mùsùlùmí ni wọ́n ń jẹ́ ní táwọn kẹfìrí mu ṣe pé òun kẹfìrí ni bàbá rẹ̀ kẹfìrí bàbá bàbá rẹ̀ kẹfìrí ni tòun tó bá yé òun nípa ọlọ́run ọba tó da òye mùsùlùmí tó lè fi mọ̀ pé ọ̀rọ̀ àkéyà ọ̀rọ̀ tàwọ̀ṣíìkì ó pàtàkì ní àwùjọ ayé pàtàkì ohun tí ogun tó bá jẹ́ àjáàyà alìkọ̀bíyà ẹbí ṣe dáwà tó jù rẹ̀ ńlá àlàáfíà tí lákàyè rẹ̀ pé ẹlòmùtẹ́mẹ́ yìí tó gbọ́n lọ́nà ló ṣe dáwà ọ̀gbọ́n ọ̀gbọ́n tó bàtí ìrọ̀lá tán tí ó yọ àwọn èèyàn kúrò lóko ná tí ó jẹ́ kí àǹtíyàrá wọn kó ṣèkì iná lèèyàn máa ń sáré ẹ̀yìn ní asáré dáhàwá tí ìbá ń ka àwọn tíra àwọn dáhàwá táwọn afá sàlẹ̀kíyà tí wọ́n ṣe wọ́n ní wọ̀nà àbújá lè ta ẹ̀yẹ̀ sí àyìnyá àyìnyá àyìnyá àhàm fẹ́ẹ̀ àhàm ìyẹn gbọ́dọ̀ mọ nítorí ń jẹ́ àwọn nǹkan tó yẹ kí n fún ní priority bí nǹkan yìí káì àtòyí àti kí n mú tó ráfún ọmọ tó ń rọrùn lásìkò yìí kẹ ṣe kẹ rọbì nìkan ẹ àwọn tó wọlé kiri kan ṣe kẹ ẹ ká òfin lẹ́sìn yẹn ṣe lásìkò yìí lásìkò yìí lájú ẹni tó bá kò sẹ́yìn tó bá lajú dáhà wà lásìkò yìí tí ò ní mọ̀ pé bá ń la fìtí ń bẹ̀ fún àwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn wọ́n ti wọ́n pe iṣẹ́ sọ̀rọ̀ bíi ẹ̀ nílẹ̀ àwọn atẹ́bàtì wọ́n máa rán kàkàkàkàkàkàkà ó sì nǹkan ń ṣe àwọn èèyàn ní tó jẹ́ nǹkan àtàkì ẹ̀sìn òṣùlù ẹ̀sìn wọn náà fi ọmọ túnú àyè kódà ń tó jẹ́ kó tó súnmọ́ dá ọdún mẹ́lẹ́ àìmọye sọ́tẹ́lù ni ó mà nínú ọ̀rọ̀ tó ní tó ní ìgbà tí wọ́n bá ní ẹ tí wọ́n bá farabalẹ̀ tó dẹ̀ wà kọ̀dí rẹ̀ tó ń gbé ìfẹ́nu rọ́tọ̀ akẹ́lẹ́hù ìfẹ́nu kò látàyè rẹ̀ lọ́lẹ̀ tó wà takabur wà lóòyè tó náà tó tó bá ti rẹ̀ tí ẹ fi ríra ẹ̀ tí ẹ fi jọra ẹ̀ lójú tó wà ẹ̀ ń pàṣẹ ìfẹ́rẹ̀ pé ah, ẹ mú kí ní ìfẹ́ kó lọ ìyẹ́rọ̀ òòrùn ìlẹ́kọ̀ wà á ti tó tó ẹwọ́n tí àrùn sọ yìí wọ́n wá ìwé rí pé ọ̀rọ̀ tí wọ́n wà ámúrò bẹ̀rẹ̀ yìí ọ̀rọ̀ tí ò ní ju ọ̀rọ̀ tí ò ní ju náà tó ẹwọ́n tó yí àwọn ìgbèrú tó yí àwọn tó jẹ ẹlẹ́bọn tó kílẹ̀ sí wọn tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí náà òye ẹwọ́n ẹnu ayọ̀ ìlàkọ̀ wà fún wọn yóò jí wọ̀lẹ́ yóò jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó kílẹ̀ táwọn ìgbèrú náà ní kékeré ẹ̀ nílé wọn tí wọ́n ti nǹkan mọ́ra ipe èyí ọmọdéọmọ sọ̀rọ̀ hmm. ọkọ̀ ní fẹ́ ṣe ápàdà wá sílẹ̀ ìtọ́sí ní wàhálà sí pẹ̀lú àmì sọ̀wọ́ ẹ̀fẹ́lẹ̀ ó yé wọn pé òun ṣàtàwọn ẹgbẹ́ kalẹ̀ yìí kò lè sọ àwọn àlọ́ kò yá àwọn èèyàn lónìí wípé ó ń dé òun lè sọ àwọn kò yá àwọn èèyàn وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل قل إن شاء الله